والسلام والصلاة على رسول الله محمد بن عبد الله قائد الغر المحجلي سيد ولد آدم أجمعين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته الزوج علم الحديث ẹjẹ ìmọ̀ kan nínú àwọn ìmọ̀ ètò sẹ́kẹ̀ ipò wọn ga púpọ̀ nínú ṣẹ̀ríà Islam nítorí pé al-hadith òun náà ni ìmọ̀ ètò sẹ́kẹ̀ nínú rẹ̀ àti mọ̀ nípa ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tó sọ fún wa. òṣìṣẹ́ wa mọ̀nà àti ìdíkẹ́ lọ́tọ́ kí ni ọ̀tọ́ kí lọ́lọ́run bá ń fẹ́ kí lọ́lọ́run bọ̀ fẹ́ ọ̀nà wo lágbà láti sórí rẹ̀ èwo láti gbà tó ṣe pé ó lè mú ní sórí ibo torí kí eléyìí àwọn olùmọ̀ ni wọ́n ti sọ pé al-ilmu mirath an-nabiyyi fala athar fi an-nass wal-ulama òkun. Um والرافع ما خلف المختار غير حديثه فينا فذاك متاعه وأداته غنيمة قلنا إن النبي صلى الله عليه وسلم تجب فوا بين إن هو في النص من حديث النبي محمد صلى الله عليه وسلم إن الأنبياء ما ورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به فقد أخذ بحظ وافر àwọn anábì ọlọ́run wọn ò fi wúrà àbí fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi sílẹ̀ kò náà ní ìmà dájúdájú gbogbo ẹni tó bá ti di ìmà wọn ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ wọn. torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé bó jẹ́ pé anábì ló bí yẹn má nàbí bá jẹ́ bàbá yẹn èèyàn ní nǹkan kan tó lè jogún lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wọn ni nahnu ma'ashara al-anbiya'i narithu wala nuran wọn taraknahu sadaqa àwọn anabi ọlọ àwọn àmà jogún ṣùgbọ́n àwọn kì í jogún tó àti pé gbogbo tá a bá ti sílẹ̀ sàrà ló jẹ. والعلماء هم ورثه àwọn olùmọ̀ àwọn náà lẹni tí ó jogún ànábì sallallahu alaihi wasallam yìí ṣe gbogbo èèyàn olùmọ̀ ni ó jogún rẹ̀ nítorí pé tó bá kàmà fún ni ó jogún mà ẹni tí ò bá kàmà fún kò lè rí kankan jogún. ما خلف المختار غير حديثه ولا النبي النبي محمد صلى الله عليه وسلم كفين بكسر الله يعني تسامع الله لتوبة وصوم fìlà òfin kankan sílẹ̀ láàrin wa tá a lè rí jogún yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ tí ṣe ìmọ̀ olówó iyebíye. sadaka mata'uhu wa adaaduhu. àwọn eléyìí àwọn náà lè wà nábì sallallahu alaihi wasallam àwọn náà lọ wọn sọ lé rẹ̀ ètò ìfilẹ̀ fún wa ètò ìsọ̀kè gbogbo ẹni tó bá rí jogún okò rèé eléyìí fà á fi jẹ́ pé àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn الاهتمام الفائق والعناية العظيمة بأحاديث النبي صلى الله عليه وسلم أموجة توقع أقولي تدوقني نقاط وايمة نقاط النبي محمد صلى الله عليه وسلم eléyìí ló في ló fi jẹ́ pé a rí nínú àwọn olùmọ̀ wa تقوم مدينة tutù rí àdéhìí torí àdìsẹ ẹyọkan àtìrí ẹni tó ti torí àdìsẹ ẹyọkan tó ti odidi Basra tó wá sí Madina Nabi Muhammad sallallahu alaihi wasallam báwo ni òṣìṣẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹni tó fẹ́ lọ síwádìí nípa rẹ̀ kò náà lànàbí Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó fi kíta alámọ̀ nípa rẹ̀ àtòrí rẹ̀ tá a bá tẹ̀lé àwọn òfin tó wà nínú rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ọ̀dà yóò le tó. torí ẹ̀ àwọn olùmọ̀ wọ́n gbìyànjú púpọ̀ nípa àdé ó ń bẹ nínú ẹni tó gbìyànjú nípa kíkó àdé ìfìjọ ó sì ń bẹ nínú ẹni tó ṣe pé òun gbìyànjú nípa àdèsí àlàyé tí wọn kó jọ ó ń bẹ nínú ẹni tí ó gbìyànjú láti kó oríṣi ó sì ń bẹ nínú ẹni tó kó ọlọ́kan jọ ṣùgbọ́n gbajúgbajà nínú àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ni àwọn tíra tá à ń pè ní alukotobo sẹta alukotobo àìsẹta èyí ti Sahih al-Bukhari àti Muslim àti Sunan Abi Dawud àti ti Ibn àti ti àti ti at-Tirmidhi rahimahumullahu ta'ala tí wọ́n máa sọ pé alukotobo sẹta àwọn tíra mẹ́fẹ́ mẹ́fẹ́ pa àwọn tíra mẹ́fà tíra tá a gbà lérò pẹ̀lú wọn náà nù Bukhari Muslim Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah àwọn eléyìí àwọn ni wọ́n ń pè ní al-kutubu sitta ṣùgbọ́n nínú tíra tó wà níwájú wa ń bí àbọ̀ ní tíra tó kọ tíra Bulughul Maram òun náà ni al-Hafiz Ibn Hajar Ahmad Ali. ابن حجر العسقلاني رحمه الله تعالى olùmọ̀ ní ìmọ̀ títí nínú ìmọ̀ n'ipa hadith títí ó fi dé ipò pé wọ́n ń pè ni oyè kan ni nínú àwọn oyè tí yẹn Ya gbà nínú n'inu nípa hadith bí a ṣùgbọ́n alḥafid ibn hajar al-asqalani àwọn gba lakọ̀bù alḥafid débi wípé lakọ̀bù yìí ó di alam ó dorúkọ fún alḥafid ibn hajar rahimahullahu ta'ala débi pé tí wọ́n bá ti sọ pé qala alḥafid ibi tí ọpọlọ àwọn èèyàn lọ generally òun náà ni alḥafid ibn hajar al-asqalani rahimahullahu ta'ala. Al-Hafiz Ibn Hajar yìí kìí sùn nìkan kìí sùn nìkan ìgbàlú oyè tó ń pè ní Al-Hafiz yìí ẹnìkan kọ́kọ́ ló fún o ṣùgbọ́n ọmọ débi wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ń tẹ́ pè náà ọ̀n bẹ nínú àwọn olùmọ̀ wa ẹni tó ṣe pé òun náà jẹ́ al gẹ́gẹ́ bíi al Ibn Abdul rahimahullahu ta'ala. الحافظ المنذري رحمه الله تعالى الحافظ العراقي رحمه الله تعالى أتبع بيلو إنه أقول من حديث النبي ومحمد صلى الله عليه وسلم إنه ترى بلوغ المرامي ولا من صفوا يقول رواه رواه السبعة أو ميجي جي وقبع جادي سامع رواه السبعة àwọn ẹni táwọn gbà lérò pẹ̀lú wọn ni alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn tá a bá fi kan mẹ́fà ó di mélòó ó di méjì. ìgbà míì àwọn sọ pé rawahu sitta táwọn bá sọ pé rawahu sitta àwọn táwọn gbà lérò pẹ̀lú rẹ̀ ni ashabu alkutubi as àwọn tó ní tíra mẹ́fẹ̀ẹ̀fà tá a yẹn. ìgbà míì àwọn lè sọ yìí pé rawahu al-khamsa rọwọ́hu alhamsa àwọn márààrún ni wọ́n gbà wá nígbà táwọn bá sọ pé àwọn márààrún ni wọ́n gbà wá jẹ́nẹ́rì níta wọn gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé أصحاب السنن الأربعة بالإضافة إلى الإمام أحمد bí àwọn onítìrà sunan àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá pẹ̀lú ìmáàmù Ahmed ẹ̀sìn àwọn onítìrà sunan mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud النسائي الترمذي ابن ماجه بل الامام احمد كما تقول رواه الخمسه ابامي او طيب رواه الستة غير البخاري رواه الستة غير البخاري او بس بيبع وضعوا كتفسير الامام البخاري قدما في كتاب وضعوا مسلم ابو داود النسائي الترمذي ابن ماجه ìgbà míì àwọn lè sọ pé ọ̀rọ̀ wa mo sẹ̀ ta ọ̀rọ̀ muslim àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló gbà wá yàtọ̀ sí alimami muslim ẹ̀sìn ti mà wọn alimami bukhari abu dawud an-nasa'i at-tirmidhi ibn wa jẹ pẹ̀lú míì tó yàtọ̀ sí àwọn méjèèjì yìí lọ́ba gbà wá àwọn dàkọ wọn rawahu malikun fil muwatta rawahu abu dawud at-tayalisi fi musnadihi. رواه الطبراني في الكبير أبي في الأوسط أبي في الصغير يبقى الإمام الطبراني رحمه الله تعالى توقع مسيرة تجي مسيرة بيان nípa النبي محمد صلى الله عليه وسلم àwọn tíra yẹn wọn pè wọn ní kíni mọ̀jẹ̀m mọ̀jẹ̀m tó èyí tó nílá jù ní wọ́n pè ní mọ́àjẹ́mu Tabarani al-Kabir eléyìí ń lọ bí ìdí ọgbà wọ́n tún akọ́jú àmì òun wà láàrin wọ́n pè ní mọ́àjẹ́mu Awsat òun jẹ́ ìdí mẹ́rin wọ́n tún akọ́ mi tuntun kéré sí mọ́àjẹ́mu Tabarani as-Saghir òun jẹ́ ìdí kan sọ alimami Tabarani nínú tó bá yẹ kó wọn gbà wá nínú ètò tóbi wọn sọ pé rawahu Tabarani fil kabir ibi wọn ti mà ipò kọtíra náà ní kíni Mu'jam at-Tabarani ìgbà ní wọn sọ pé rawahu Tabarani fil awsat o ti mọ̀ pé Mu'jam at-Tabarani al-awsat rawahu Tabarani fil saghir ìyẹn ni Mu'jam at-Tabarani as tó bá yẹ kó al abu abdullahi al-hakim an-naysaburi ìlọba gbàdé fìyẹn wa wọ́n sọ pé rawahu al-hakim fi mustadrakihi tóbi tóbi al-hakim rahimahu ta'ala wọ́n kọ síra kan fún wa wọ́n pè ní al ala as àwọn fẹ́ẹ́ ti àfihàn tí bukhari àti muslim ò mú wa nínú sọ̀híhì àwọn méjèèjì táwọn àdìsí yìí náà ti jẹ́ sọ̀hí kí ló mú ọlọ́mù wa. eléyà náà ń pè ní kíni al-mustadrak. torí ẹ̀ ìmọ̀tí hafiz rahimahullah tó máa mú àdìsí wa nínú mustadrak wọn pípé àdìsí yìí o bukhari àti muslim mú wa wa huwa sahihun ala shartihima. májẹ̀mú bukhari àti muslim pé sára rẹ̀ kí ló dé tí wọ́n gbé jáde ìgbà míì ó lè jẹ́ sahihun ala sharti al-Bukhari ó wà sahih lórí sharti al-Bukhari kí ló mú Bukhari má gbé jáde ìgbà míì sahihun ala sharti Muslim ó wà sahih lórí sharti Muslim yóò ti sọ pé wa lam yukharrija wa lam yukharrija síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì gbé jáde tá a sọ tá a láfẹ́ kójọ náà subhanallah ìgbà tí abu abdullahi al-Hakim al-Hafiz tí wọ́n kọ síra yìí wọ́n pè ní alùsẹ́dra ọjọ́ ìdì mẹ́rin ní ńláńlá tó ṣe pé ọmọdé tí ọba jẹ nǹkan náà lè dákàgbé inú ẹ̀ ó tóbi wọ́n ṣe ní ìdì mẹ́rin ó nílá. àfa àgbà alḥafiz alḥafiz az-Zahabi rahimahullah àwọn wá ṣe talkhisu al àwọn sọmaláìdẹ wọn mú àdéhùn wa ṣé alḥafiz an-Naysaburi abu abdullahi al-hakim àwọn mú gbogbo àdéhùn yẹn wa ó lè jẹ pé láì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n alḥafiz az-Zahabi ìgbà táwọn bá fẹ́ dárúkọ àdéhùn wọn kàn án mú wẹ́ẹ̀dì méjì mẹ́ta wá nú àdéhùn yẹn wọ́n sọ pé al sọ pé sahihi ni àwọn náà sì kọ pé sọ́ọ̀d bẹ́ẹ̀ ni ọba jẹ́ pé wọ́n tako etí Abu Abdullahi al-Hakim sọ tó ní òní sahih wọ́n sọ pé qala Abu Abdullahi al-Hakim sahih bal huwa da'if pé sahih làwọn fi ṣùgbọ́n da'if kí ló fà torípé lágbájá àti tàmẹ̀dún bẹ́ẹ̀ nù ẹ̀ nínú àwọn tó gbà wá tó torí délé al-Hafiz al-Zahabi àgbà olùmọ̀ nípa àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ẹ Ibn Hajar rahimahullah tọkọ tóra gàfẹ́ máa tírètè ìgbà tí àwọn dàgbà tí wọ́n ń wá wọn wọ́n ní táwọn aràn kan ní pé káwọn dàbí alhamdu zahabi àwọn fẹ́ dàbí rẹ̀ nínú wọn subhanallah wọ́n dàbí rẹ̀ wọ́n ti tún jù lọ alhamdu ibn Hajar rahimahullah. مدى الحافظ الذهبي وبتدريبه وتصيروا تراك في الحافظ الذهبي او نبع علم الحديث اياكي اياكي الحافظ ابن حجر كانوا تقولوا تتدعجلوا سبحان الله بس انا تبقى تبقى تبقى تبقى تبقى تبقى nínú sàhíhì rẹ̀ wọ́n sọ ìpè ọ̀wá wo ibn Hibban fi sàhíhì. torí ibn Hibban náà ní sàhíhì ṣùgbọ́n subhanallah ìsì gbogbo àdìsí tó bá pè sàhíhì bẹ́ẹ̀ ni làwọn olùmọ̀gbà fi sàhíhì. tó ara àwọn olùmọ̀ tí wọ́n lọ bá ti pata ibi tó pè sàhíhì yẹn hasan ni tó pè sàhíhì yẹn báyìí walhamdulillah lónìí a rí pé àwọn olùmọ̀ wa wọ́n ti ṣe iṣẹ́ púpọ̀ nípa sàhíhì ibn Hibban. عن الدراسة الإحسان بترتيب صحيح ابن حبان الإحسان بترتيب صحيح ابن حبان وقالنا علماء لدي لطو في رعية إذا كان هناك بجادي أقول لما كان في السه نقوى مانوسكريبت إني الشيخ شعيب al-Arnaut rahimahullah àwọn náà ti sàlàyé nínú àwọn àfáàdé táyé ìsìn wọn tírètì àdéhì yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì báyìí ti ti ti pọ̀ tó nínú tíra yẹn wọ́n ṣe ìwádìí tó pin pa rẹ̀ pé n tó pin sọ̀hìn ni sọ̀hìn ni n tó láà wáyé ni n tó pin lẹ́gbẹ̀ẹ́ yìí ni subhanallah tó ń bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá fẹ́ o lè rí o lè rà. gẹ́gẹ́ bí muslim imam ahmed rahim allah ta'ala lójúgbà bí fìtí bẹ́ẹ̀ o lé ní forty thousand hadith. shu'aib al-arnauti àtàwọn ẹni tó kó sòdì wọn lọ sí sẹ́ẹ̀ fún muslim imam ahmed rahim allah gẹ́gẹ́ bá a ti sọ fún wọn ṣe fún sahih ibn hibban bẹ́ẹ̀ náà wọn ṣe fún muslim alimami imam ahmed rahimahullah. nígbà tí wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ tíra yẹn máa ń kọ́kọ́ tẹ̀ jáde ìdí mẹ́fà ni ṣùgbọ́n nígbà tí àwọn ẹni tí a wí tí wọ́n ti ṣiṣẹ́ lórí rẹ̀ ó di fifty volumes. so Al-Malik Fahad rahimahullah wọ́n pàṣẹ pé wọ́n tẹ̀ jáde fún ọ̀nà fún gbogbo àwọn tó ṣe pé wọ́n ń ṣèwádìí jìnlẹ̀ nípa ṣẹ̀ríà fifty volumes. ètò túmọ̀ sí pé iná ti ń pè ní al ní mọ́sálásí lè máa Ahmed nígbà wọn ti sẹ́yìn fún ta. bákan náà tó bá jẹ́ pé Ibn Khuzaimah ìlú bá gbé àdéhùn jáde wọ́n sọ pé rawahu Ibn Khuzaimah fi sahihi torí Ibn Khuzaimah náà ní sahih. èyí tó ṣe é pé àbá kan ọmọ India nínú àwọn olùmọ̀ nípa láyé sìn al-Hafiz ń bẹ láyé bìsìn àwọn ti sẹ́kùn wọn gbé manuscript ẹ jáde nítorí bá jẹ sọhí ibẹ àwọn náà pè sọhí nítorí bá jẹ báyìí báyìí wọn yóò sọ tó fi jẹ báyìí. lórí àkótó kan sọ pé wọn wọ sọhí rawahu ibn Khuzaymah fi sahihi ibn Khuzaymah fi sahihi kì í ṣe gbogbo tó bá fi sọhí ni yóò jẹ sọhí látàrí ìwádìí ìjìnlẹ̀. bákan náà ó lè jẹ al-Hafiz ad-Daraqutni àwọn ni wọn gbé àdéhìí jáde ad-Daraqutni àwọn náà àdáàrí kọ̀ọ̀kùnrin ó lè tó fáwọn náà gbé jáde nù síra wọn. ala kulli hal gbogbo ẹni máa ti gbé àdéhùn jáde tó yàtọ̀ sí àwọn ní síra méjèèjì yìí al-Hafiz ibn Hajar rahimahullahu ta'ala yóò darúkọ rẹ̀ tó bá jẹ́ pé nìkan ni nínú àwọn méjèèjì yìí wọ́n darúkọ rẹ̀ rawahu ibn Majah tó bá ti gbé Bukhari nìkan jáde rawahu al-Bukhari Muslim lásán ló gbé jáde rawahu Muslim rahimahullah. látàrí ìjọun làwọn èèyàn ti ń ṣe ìyapa ẹnu nípa pé ayyuhuma àfà tí Sahih òun ló gúnrégé jù ní àbí Sahih Muslim ìyẹn ní pé òun ló authentic jù táwọn àdéhùn inú rẹ̀ wà more authentic tí ni àbí Sahih wọ́n ní àwọn èèyàn tí wọ́n jẹ́ màwárìbà àwọn ará ibù ọ̀hún nínú àwọn olùmọ tí ara jẹ́ ará Morocco Andalus tí wọ́n fẹ́ Spain torí pé bóyá ẹ̀kọ́ gẹ́gẹ́ àwọn mùsùlùmí ló wà ń bẹ àwọn Islam àwọn lábáwá ló wà ń bẹ tẹ́lẹ̀ kótó àwọn náà à ń ìlú tí ò tó lù kan ká ń bẹ ìmọ̀ irun tó ṣẹlẹ̀ landalus nìyẹn ní Spain tí ìlú yẹn fi bọ́ máa ń yàn lọ́wọ́ eléyìí náà túmọ̀ sí pé àwọn èèyàn tí ọba máa tara àkàn ọgbọ́n wọn lè fẹ́ gbé etí tàn wà fún un gbogbo ẹni tí wọ́n ka history ọgbọ́dọ̀ gbọ́n púpọ̀ gbogbo ẹni tí sì jẹ́ olórí ìjọba àbó lórí ìlú tí ọba máa ka history ìjọba rẹ̀ ò lè lágbára nítorí history á kọ́ ọ kí ni táwọn kan ṣe tó mú ìjọba wọn wó ìwọ sọ̀rọ̀ àwọn ọ̀nà wo làwọn kan gbà tí ìjọba wọn fi lágbára wà mójútó torí rẹ̀ ẹnìkan ròyìn bí Andalus ṣe dà kó tó di kó wó Spain torí ẹ̀ tí wọ́n sọ pé Maghrib al ìtọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ó láti Spain tó fi dérò àwọn Morocco tó fi dérò àwọn Algeria tó fi dérò àwọn Tunisia onímọ̀ ìzẹ̀ ṣe é في أرض أندلس ألقاب مملكة أه، وجود معتقد فيها ومعتصم ألقاب مملكة في غير موضعها كالهر يحكي انتفاخا صولة الأسد ونحن تي أمنا وتي قولها أندلس سبين نبلع توا المسلمين ìgbà tí ìgbà tí ìjọba wọn bẹ̀rẹ̀ sí lẹ̀. ó ní ojúdó mọ̀ọ́tàkìdín fi àwọ̀ mọ̀ọ́tàkìmì olóríṣiríṣi ọba nínú gbòòrò kan náà ọba báyìí ọba báyìí ọba báyìí ọba báyìí ìmọ̀ ni wọ́n ń ṣèjọba lé lórí yóò ní kinní kan àdúgbò ìsàlẹ̀ lan ìwọ́n ń kọ́ àdúgbò òkè lan ìwọ́n ń kọ́ àdúgbò àárín lan gbogbo wọn lan gbòòrò tí òjú lé mẹ́ẹ̀ẹ́dógún lọ wọn lan díẹ̀ ẹ bá ti máa rí láwọn lómìnira èèyàn ń sàmójútó abúlé kọ̀ọ̀kan tó ṣe pé gbogbo oníjọ àbí ojú lọ náà wá pé kan land oní kan kan náà àwọn nǹkan yẹn àmì ìjọba ni bó bá jẹ́ ìjọba àbílẹ̀ ni wọ́n ń ṣe àbí ìjọba tó ní òfin dé ó ọba kan ọ̀ràn lẹ́ńbẹ̀ nítorí pé ọba bá lẹ̀ kan wa. history ló ń kọ́ wa lọ́gbọ̀n yẹn tẹ́ máa ń tibi tí kálukú máa ń di ara rẹ̀ fún land eléyìí land eléyìí land fẹ́ innahu min amarati da'fi dawla nínú àwọn àmì ìgbéjọba lẹ́nu ó ní alqabu mamlakatin fi ghayri mawdi'iha kálukú jẹ́ kingdom kingdom kingdom níbi tí ọ̀yẹ́ kọ́ jẹ́ kingdom àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí kalhir ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe olóńgbò ni yàkí ntifaxan sọwulẹsẹ ẹsẹdi tó na fẹ́ra rẹ̀ látẹ̀kùn kó fẹ́ ṣebí kìnìún oníbẹ̀rẹ̀ làkójúwe wọn rí sotori délé yìí ní magrebe islami tó kárí Morocco Spain nǹkan kan gbà yẹn àwọn tí wọn apá kan nínú àwọn olùmọ̀ọ́bẹ̀ ń wò pé Sahih Muslim ọgbà wájúmọ́ Sahih Bukhari lọ́wọ́ ìgbé afá ní Sahih Bukhari. báyìí làwọn wí kí ló fà nítorí pé láìsẹ̀ tí èèyàn gbé sọ̀hìn Bukhari lọ tó gbé sọ̀hìn Muslim lọ èèyàn ò ní àyè àti máa tẹ̀síwájú nínú kíka sọ̀hìn Muslim èyí tí ò ní fẹ́ sí fún yàn nínú kíké sọ̀hìn Bukhari nítorí pé ọ̀nà tí ìmáàmù Muslim tó fi to tíra tiẹ̀ yóò ti ọ lójú kòkòrò láti kàdó kù àmọ́ ọ̀nà tí ìmáàmù Bukhari tó fi tó tiẹ̀ àbá tí ìyàwó bá ní sùúrù kò ní lè ka débi kan. nítorí pé ìmáàmù Bukhari rahimahullah ó lè mú àdéhìí kan wá ní ẹ̀mẹ́ẹ̀dógún ó lè mú àdéhìí kan wá lẹ́ẹ̀mẹ́wàá yóò sì máa kọ́ tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ sókè ọ̀kọ̀ọ̀kan. wọ́n ní kí ni ìmáàmù Bukhari fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ọ ìtumọ̀ rẹ̀ ní kọ́mọkọ ọlọ́kan ọ̀jọ̀kan topic title fádìsì kan níbi ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún. ṣùgbọ́n ìmáàmù Muslim rahimahullah hadithi tó jẹ mọ́ tọ́pìkì kan ní chapter kan gbogbo hadithi tó jẹ mọ́ tọ́pìkì yẹn tó ní lọ́dọ̀ gbogbo ẹ̀ ló kó wa lójú kan náà. sọmọ kí ìwọ gẹ́gẹ́ research ilé yẹn ó rọrùn fún ẹ ó sì sọ ìrìn tó jìnnà di kúkúrú fún wàá tètè mọ gbogbo àdéhùn tó sọmọláìsì tó ń wá ètò ọ̀jẹ̀ ma lójú kan náà eléyìí yóò sínú Sahih Bukhari àdéhùn kan wọ́n lè mú abi mẹ́wàá pẹ̀lú àkọlé tọ́sọ̀tọ̀ọ̀tọ̀ torí àwọn sọ pé fiqhul Bukhari fi tabwibih fiqhul Bukhari fi tabwibih àgbọ́yé ìmọ̀ Bukhari nípa ẹ̀sìn ó bẹ nínú àwọn torí pé nǹkan míì lọkọ ìwọ nídìí láti ronú o lè ronú jọ méjì kó tó mọ báwo làdí ti tọ́ka sí tọkọ ṣùgbọ́n ìmọ̀mù muslim rahimahullah ó wọ́n ti ẹ̀kọ́ àkọlé kankan lórí àdéhìí ọkàn bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ni kọ̀ọ̀kọ́ àkọlé kankan lórí àdéhùn kankan bisimilahi walhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah hadadana fulan kọ́lá hadadana ilan kọ́lá hadadana kọ́lá kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam láti bẹ̀rẹ̀ síra dókè kọ̀ọ̀kọ́ táìtù kankan fáadéhùn kankan. àwọn olùmọ̀ọ́ wa dé lẹ́yìn wọn wá wò pé láti bí síbi on treat topic báyìí ni láti bí síbi on treat topic báyìí ni láti bí síbi on treat on báyìí ni àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní kọ يعني جزء لي فصحي البخاري فصحي مسلم قلنا لي القاضي عياض القاضي عياض أبا لنوع الأمة مالكية القاضي عياض ثم في دار القرين يوم توقع لوا سوى فقطك توقع قلنا لي الشفة الشفة نقبع إبتان بسيايا نبي محمد صلى الله عليه وسلم سوى أنت أخوكو شوان سيكوان بيه sọ alqadi Iyad ló kọ àwọn àkọlé yẹn alimami nawawi rahimahullahu ta'ala àwọn wá ti àyẹ̀wò fínífíní lórí àkọlé tó ṣe wọn èyí tó bá wọn láàmú wọn gbà wọlé èyí tí wọn rí pé kò ṣe wọn tún ṣe tìmáàmù nawawi ló aṣẹ́kù dòní lára sọ̀hẹ́hì muslim bẹ́ẹ̀ rí. tọ́ torí ẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ni tashajara qawmun fil bukhari wa muslimi ladayya wa qalu ayyu dayni taqaddama فقلت لقد طاق البخاري صحة كما طاق في حسن الصناعة مسلم أما يجا لدى نفا بخاري أتي مسلم في ولاتي واجب في راتلاتي واجب وما سيبي أ صحيح البخاري أصح تبرجيج شو ما صحيح مسلم أدق صناعته ọlọ́dàjù ní kakọ́tìrà pé ọ̀nà tí yàn án gbà ṣètìrà tí ó ti dájú owó yàn án kà tí ò ní sún yàn án kà tí wọ́n sọ èlò. torí pé àdéhùn Bukhari rahimahullah shaykhu mùsùlùmí àfa ìmáàmù mùsùlùmí. gẹ́gẹ́ bí ìmáàmù Ahmad ti jẹ́ shaykhu Bukhari àfa ìmáàmù al wọ́n wá pòwe kan wọ́n ní lawla lama zahaba muslimun walaja tí o bá sí ìtìmọ́mù Bukhari ni muslim ò ní lọ kò sí ní bọ̀ ìyẹn nípa àbá ti gbọ́ ẹnìkan tí ń jẹ́ muslim láyé nípa àmọ́ ẹni kò ń lọ pọ̀ òun lórí. tọ́ eléyìí ó túmọ̀ sí pé Sahih Bukhari lọ síwájú lẹ́yìn náà Sahih Muslim ó tẹ̀lé. ìyẹn tó bá rí báyìí ọ̀rọ̀ tí imaamu shafi'i rahimahullahu ta'ala wa sọ kọ́ wọ́n ní asahhu kitaabin ba'da kitaabillahi ta'ala muwatta'u Malik. ìtìrà tó gbẹ́rẹ́gẹ́ jù lẹ́yìn al-Qur'an òun náà ni muwatta'u Malik. a sọ pé bẹ́ẹ̀ ni إذ قال الشافعي ذلك هو كذلك. lákòókò tí imaamu shafi'i wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí إذ لا وجود للبخاري ولا ولا مسلم قوي وتين في البخاري وتين في مسلم بعد فقد حكم بما علم لا بما خفي عليه في علم الغيب عند الله nítorí wọn náà sóun ló fi dájọ́ kì í ṣe tọpa náà ti tọjọ pé nínú Ọlọ́run ọba ló wà lọlẹsẹ gbàdé mọ́mọ́ mùsùlùmí mọ́mọ́ Malik rahimahullah sọ́kọ̀ muwatta ah, kò sí tíra kankan síwájú ẹ̀ tá a pè tíra àdéhìí torí rẹ̀ ní Abu Ja'far al-Mansur ló ti tọrọ lọ́dọ̀ ìmọ̀mù Malik rahimahullah ibi tíra yóò ẹja kọ ẹ̀dá rẹ̀ pọ̀ káwá fún wa ní gbogbo òlu ńláńlá kápá àwọn èèyàn láti ẹ̀wọ̀n tó gbọ́dọ̀ kàbíyèsí mímọ́ tó yàtọ̀ sí tọ́ba wà ní muwatta ẹ̀wà dúró tí ọ̀bá sọnù mọ́ alọ́ muwatta nìkan ẹ̀wà dúró tíra àdéhìí kọ́ adé pé mọ̀ọ́sá nìkan ni ó kù láyé nǹkan púpọ̀ àní mà síbẹ̀síbẹ̀ tó ń ti bí gbogbo tíra àdéhùn ti ṣe pọ̀ tó lónìí tó ń ti báwọn àdéhùn àlọ́bí sọ̀rọ̀ wá àdéhùn tó hàn sí wa bó ti ṣe pọ̀ tó lónìí tẹ́nìkan bá sọ pé nọ́mbà báyìí òǹkà báyìí ìlà àdéhùn àlọ́bí sọ̀rọ̀ wá àwárí ìwọ̀sẹ̀lẹ̀ wọ́n sọ fún yín pé zèndé kojú. ẹni pé mùnáfìkì tó ga ní mùnáfìkì ẹnìkan

ntọ́jẹ́má àdáà ọ̀nbẹ́nbẹ́ àkàm ọ̀nbẹ́nbẹ́ eléyìí sahih al-bukhari wal-imam al-bukhari rahimahullah ìgbà tó kọ síra yìí wọn sọ pé gbogbo hadithu sahih táwọn mọ̀ láyé làwọn fi làwọn kọlẹ̀ lọ́nà àwọn ìyọ̀ àdìsí àwọn yìí táwọn kọlẹ̀ láti inú alifu alifu hadith one thousand thousand hadith thousand thousand ọjọ́ kínú ah inú rẹ̀ làwọn ti yọ àdìsí jáde ọ̀wọ́ ìtàwọn èèyàn jáde ṣé wọn pé tí wọn kọ fún wa pọ̀ ju ohun tí wọn kọ fún wa lọ. alimami muslim rahimahullah àwọn náà lẹ́yìn ìṣẹ́rì tó lè house òun náà ò dá condition pé gbogbo sàhí tó mọ̀ láyé lọ ọkọ̀ táwa gbé abu abdullahi alhakim ìgbà táwọn àwọn ọkọ̀ mùsàdúrà táwa gbé hàn àti sàhí tó sẹ́kù ọ̀sẹ̀kù mọ̀nà buhari náà sọ́kọ́sẹ́ muslim ò ti sọ pé gbogbo ẹ̀ ló ọkọ̀ tó nítorí bí ilé ìjẹbẹ kékeré bẹ́ẹ̀ ṣe sọ ní Bukhari bẹ́ẹ̀ náà ni Muslim gbogbo àdé ìfitọ jẹmọ gbogbo nǹkan pátákà àpà tó ń bẹ nù wa. eléyìí ló fà lọ́dọ̀ wa àní wàhálà mọ̀ tó máa ti ní rọwọ́ hàn Bukhari àníbi láti máa ṣe wádìí àwọn tá ló wà nù chain àdéhìí yẹn káàdéhìí yẹn tó dọ́dọ̀ wa pé lágbájá ni tàmẹ́dọ́ni tó kúrọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé aa kò fi tẹlumọ́nà ọlọ́run ti bọ̀ pé wàhálà kú o máa sọ pé rọwọ́ o Bukhari tó rọwọ́ hàn Muslim ó tó ó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu ń bẹ láàrin apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí al-Hafiz ad-Daraqutni rahimahullahu ta'ala àwọn wọ́n ní àwọn gbólóhùn kan lórí àwọn kan nínú àwọn àdéhùn tó wà ní Sahih Muslim wọn lọ́rọ̀ lórí apá kan nínú àwọn àdéhùn yẹn wípé fèsì Sahih bọ́tí lẹ́yìn ala kulli àyè tó pọ̀ jù náà ló máa ń sọ pé àwọn àdìsí sahih muslim gbogbo ẹ̀ sahih. Ntí al-Hafiz ad-Daraqutni ti ń sọ̀rọ̀ ọba nínú sahih muslim ó ní pé ma rawahu muslimun ala sabili al-mutaba'ah ma rawahu muslimun ala sabili al-mutaba'ah la ala sabili at àwọn àdìsí tí ìmáàmù muslim tó gbà wá ní gbígbà wa pa tún fẹ́ sọ pé ó tún tọ̀dọ̀ ẹlòmíì wá kéde ní gbígbà wa pé òun náà nu aṣíwájú ní báyìí kéde àwọn àdéhùn tó fi ṣàṣíwájú nù bá ìnidárò kò sì ní mẹ́nu bá àwọn àdéhùn tó tún mú wáyé ní ẹ̀ irú rẹ̀ tún wá gbọ́dọ̀ mi ìnidárò kò sì ní mẹ́nu bá tí ma gbé sọ̀hìn muslim síwájú ẹ̀ nọmba one generally nínú gbogbo tọ́pìkì kan yóò ní nọmba ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Fuad Abdulbaqi tó ṣe kó lọ́kọ̀ àwọn lọ nọ́mbà àwọn àdìsí Muslim bó ti ṣe ṣe nọ́mbà ọ̀tọ̀ yóò bẹ fún àdìsí tó tó síwájú ní each topic. àwọn àdìsí tó tẹ̀lé yẹn nọ́mbà tiwọn ọ̀tọ̀ torí pé àwọn jẹ́rìí fún tala kọ̀kọ́ yẹn. títí táàdìsí mi tuntun yàtọ̀ tí ó tún fi dé in the same chapter wọ́n tún nọ́mbà rẹ̀ lọ́tọ̀ àwọn etí nọ́mbà àti wọn yẹn tó jẹ́ pé nísìnyí tó máa má di ìsìnkà wọn lè sọ pé one two four stroke one ẹlẹ́ẹ̀kejì yẹn wọn ò ní tún one two four yẹn kọ́ ma wọn kàn kọ́ two wọn ò ní tún one two four ma wọn ò ní tún kọ́ ma wọn kọ́ stroke three eléyìí túmọ̀ sí pé àwọn eléyẹn àti ń sẹ̀rí fún tala kọ̀kọ́ yẹn torí ẹ̀ gbogbo ọ̀rọ̀ títà òkò tí ń sọ lórí èyí mọ́tìrù fi ń sẹ̀rí yìí kì í ṣe lórí èyí tó jẹ́ pé náà nù àtiwájú nínú àkọlé yìí torí ẹ̀ wọ́n kọ́ di ẹjọ́ zòfin mọ̀tàbá àti màláyà bí orí fi tọ́sí ó sì ti kọ́ sẹlẹ̀ nínú tá a fi sẹ̀rí fún nǹkan njẹ́ ọ̀yẹ́ ká sọ pé ó lè ṣẹlẹ̀ sí níta fi tàṣíwájú. bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀tọ́pọ̀ ni wọn ò wọlé. torí ẹ̀ ìlọ̀kan nínú àwọn olùmọ̀ Sheikh Rabi' ibn Hadi al-Madkhali ti kọ́ síra kan náà fi gboyè kan either master masters or phd tíra yẹn wà lọ́wọ́ wa wọ́n kọ́ tíra yẹn láti làjà láàrin imam muslim àti dáhùn kòkòrò wọn ọjọ́ sẹ́mi gbà kan náà dáhùn kòkòrò àti muslim wọn ọjọ́ sẹ́mi gbà kan náà àmọ́ gbà tó ti di pé dáhùn kòkòrò tako muslim pa àwọn àdéhìí kan wọn á pe tíra yẹn ní baynal imamayn muslimin wa dáhùn kòkòrò láàrin imam méjèèjì afẹ́ làjà so bákan náà láti pápá kan nínú àwọn olùmọ̀ náà tó tún délé gẹ́gẹ́ bí sheikh al-albani rahimahullah àdéhùn bíi méjì mẹ́ta kan nínú sahih muslim àwọn náà wò pé sí sahih ti làwọn eléyìí ṣùgbọ́n táwọn olùmọ̀ sọ pé ẹnu ti kù àmìtì láti máa ṣèwádìí nípa pé àwọn àdéhùn tó wà ní sahih bukhari àti muslim sahih. tọ́ Abu Dawud rahimahullah tí a ti wọn wọ́n pè ní sunan gbogbo nǹkan náà lọ́wọ́ àbẹ̀ gẹ́gẹ́ bí Bukhari àti Muslim náà. ṣùgbọ́n lẹ́yìn tẹ́rẹ̀ ìmáàmù Abu Dawud sàhà àwọn ọ̀sán pé conditions àwọn nípa àdìsí gbọ́dọ̀ jẹ́ sàhì káwọn tó mú wa. eléyìí tó túmọ̀ sí pé nínú tíra àwọn àrè sàhì nínú tíra àwọn àrè hadithun hasan nínú tíra àwọn tètè kárí hadithun da'if kẹ́rẹ́ ti rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí gbàtà àwọn olùmọ̀bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nípa àwọn tíra yẹn á rí i pé wọ́n ṣàlàyé ìwọ̀n sahih ìwọ̀n ba'if látọjọ́ tọpẹ́ wọn ti ṣe léyìn. al-Hafiz al-Munziri al-Hafiz al-Munziri wọ́n ti ṣiṣẹ́ fún Sunan Abi Dawud látọjọ́ tọpẹ́ wọ́n pe tíra yẹn ní Tahdhib sunan Tahdhib sunan Tahdhib sunan Abi níbẹ̀ gbogbo àdébọ̀ kan tọ́wọ́ nínú súnẹ́nì Abi Dawud náà mú wa. tọ́ Abu Dawud níbẹ̀rẹ̀ tí làwọn ti sọ fún wa sáàdì sì kan bá wa torí pé gbàtà máa ń ka síra yìí lọ́wọ́ àmọ́ rí i pé rawahu Abu Dawud wàtàkàtà wàtàkàtà àdì. Abu Dawud lọ́gbà ó ti dàkẹ́ ó dákẹ́ ó ní tùmà. Abu Dawud ti sọ ń bẹ̀rẹ̀ síra yìí pé tí torí ẹ̀sìn ìbá fẹ́ mọ nǹkan kan láyé yìí gbogbo gbogbo ìwé tí wọn fẹ́ kà láyé sọ́ra ni ìwé kan ni èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ka introduction rẹ̀ nítorí wọn fi fọwọ́dì ìwé èèyàn gbọ́dọ̀ kà torí bí ọ̀rá jẹ́ ọkàn máa karọ́ ni ọ̀tọ̀ níbi tó fọpọlọ sí ọ̀tọ̀ ní táwọn ọmọ sọ ọ̀run á so ó ní tí mo bá mú àdéhùn kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ àdéhùn yẹn sọ́ọ́lẹ̀ pẹ̀lú ṣẹ́jà àlèfisẹ̀rí kó má fi lè má àdéhùn kan wá tí mo bá dákẹ́ àlèfàdéhùn yẹn sẹ̀rí àmì tí mo bá sọ̀rọ̀ àjẹpọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ subhanallah so eléjú èyí tuntun dákẹ́ lórí ẹ̀ wọ́n tún fi wádìí <laughs> torí alhafiz al-Mundhiri táwọn bá mú àdéhùn wá àwọn náà sọ pé sábò Dawud bá dákẹ́ lórí àdéhùn kan táwọn náà bá dákẹ́ àwọn rí pé yẹ àdéhùn yẹn dá tó bá dákẹ́ táwọn rí pé náà lágbájá bẹ́ẹ̀nbẹ́ kò lè jẹ́ àdéhùn dá lè fi sẹ́rí àwọn sọ̀rọ̀ dà torí ẹ̀ ilé yìí síra yẹn náà wà alhamdulillah. bákan náà àwọn olùmọ̀tòdé lẹ́yìn ọ̀rẹ́ yìí nínú wọn náà gàdé káìnkáìn Sheikh Al-Albani rahimahullah wọn ti síra wọn ní sahihu sunani Abi Dawud da'ifu sunani Abi Dawud ìtọ́jẹ́ sahih wọn yà sọ́tọ̀ ìtọ́jẹ́ da'ifu wọn yà sọ́tọ̀ èyí táwọn pè sahihu mi ẹlòmíràn ó gbé da'ifu mi èyí táwọn pè da'ifu mi ẹlòmíràn yóò gbé kí ni sahih torí pé nǹkan kan ni tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àgbọ́yé torí ní sábà rí èèyàn méjì náà àdé tí wọ́n lẹ̀ tí wọ́n lẹ̀ tí àdé ti yẹn a lè ti torí rẹ̀ pé ń bọ̀ àìsí ó lè jẹ́ pé bá a fún wa yẹ̀ǹjẹ́bẹ̀ lílẹ̀ kan ni tó ṣe kó lè kú òǹbẹ̀ tá a bá rí ọ̀nà míì tá àdé ti yẹn tún gbà wá tó kún ilé pẹ̀lú mi ọ̀sán pé hasan lè rẹ̀ yìí ẹlòmíràn sọ pé no báàfù yun irú rẹ̀ ò lè kú pẹ̀lú ọ̀nà míì àyà pàdé tí ń bọ̀ ìfún ni ọ̀nà míì ládàjọ́ tiẹ̀ lọ́tọ̀ tó gbogbo orúkọ yẹn ló máa ń fa kìí ṣe pé wọ́n inferiorize ẹnìkan pípé kọ́ mọ̀ nínú àtàlà tí mi tó pé ń sọ ìbọ̀ ìfún ni pé ah, àti lágbájá mọ̀ ju lágbájá ọ̀la iye tí kálukú ọ̀nà tí kálukú gbà wò àgbọ̀ iye tí kálukú ní ìlú fi ń dájọ́ torí ẹ̀ tí wọn náà bá sì máa ń ṣe ọlọ́run ọ̀rọ̀ òtún láti rẹ kíkọ́ sọ pé eh, lágbájá ti sọ pé sọ̀hìn ni sọ̀hìn náà sì ní. àwọn náà rán síra síra jẹ́ kó tàdí síra tó fi kéèyàn máa ma àwọn ẹni tó tàdí tù wá láti bẹ̀ ọmọ ti bí ebi ti di ni tó máa ń lágbájá lọ́gbà wá lágbájá tó gbà wá yẹn so wọ́n á ní òun náà gbà lọ́dọ̀ lágbájá ọ̀ wá ta ni lágbájá yẹn lọ ka ìtàn àgbésí ayé léèyàn nínú síra jẹ́ kó tàdí sọ pé nínú kò títí tè kó gbogbo ẹ̀jọ́ tán eléyìí ló máa mú kéèyàn tètè wéwú lórí àmọ́ wọ́n fẹ́ ewu lórí lórí àwọn ọmọ sàhàhà ọ̀là àlùbáyàní bàhàhà ọ̀là àlùbáyàní sá torítorí pé ìwọ ọ̀fẹ́ wádìí fúnra rẹ̀ kí wọn náà mọ̀ ibi kó o fi lè bá àti ẹ̀gbọ́n lápá àwọn ẹ̀jọ́ lọ́lá ibi wọn sọ̀rọ̀ àlùbáyàní yẹn ìwọ nǹkan ni wọ́n mọ̀ mọ́ gbogbo nǹkan yẹn wàhálà gidi ni. torítorí eléyìí eléyìí ó fi hàn wá torí ẹ̀ alimami Abu ó wá jó kan nínú àwọn tíra tí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fíkà torí àwọn sọ pé ẹni tó bá fẹ́ mọ fíkà lámàdájú àmàyékí àmàtẹ̀rítẹ̀rì ọgbọ́dọ̀ ní ìnáyà pẹ̀lú sunan Abi Dawud torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń kọ nípa náà inú rẹ̀ wọ́n ti máa mọ èèyàn máa ń meléyìí nígbà tí wọ́n fẹ́ manuscript kan nínú àwọn tó bá jẹ́ nípa fíkà wàá rí i pé alifáàbù àwọn àhàdìsì tí wọ́n máa mú wá ní báàbù kọ̀ọ̀kan tí wọ́n fi ń sẹ̀rí alifáàbù tó wà ní Sunan Abi Dawud ni ó lè wà nù Bukhari ó lè wà nù Muslim but ó yóò máa hàn sí ọ bí ìgbà tó jókòó pẹ̀lú ẹni tí ń kọ síra ọ wípé tí wọ́n tó ń kọ síra yẹn Sunan Abi Dawud ló ti síwájú tí ń kọ àwọn àdéhùn ìwọ sì nídìí láti mọ̀ nígbà tó bá fẹ́ gbé manuscript jáde pé níbo wọ́n ti mú bẹ́ẹ̀ yín gangan kì í tẹ̀sí pé ìtumọ̀ rẹ̀ ń bẹnu Bukhari ìtumọ̀ rẹ̀ ń bẹnu Muslim gbọ́dọ̀ yẹn gangan bọ́ wọ́n ti mú ó tó o bá wá rí títí àdìdì yẹn ó wà nínú tíra kankan pẹ̀lú gbólóyún ọ sọ yìí pé àáfà mú wa níbi màánà nígbà tó bá ti sọ bẹ́ẹ̀ ìwádìí ló ti débẹ̀ kéka ti kọ́ ka sọ̀rọ̀ lásán ń wo tíra kan méjì tíra kan méjì bá wò tẹ́lẹ̀ yóò fi hàn wáyé pé àwọn olùmọ̀ wa wọ́n ti ṣe púpọ̀ tó sọ́nà ní àbíjà ó sọ pàtàkì fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa òfin ṣẹ̀ríà. tó sọ́nà lórí tíra náà pàtàkì púpọ̀ alimami Tirmidhi ọmọ kéwù imamu Bukhari ni torí rẹ̀ nínú àwọn tíra nínú tíra rẹ̀ yẹn gbogbo àdìsí tó bá mú wa yóò sọ dájọ rẹ̀ hadithun sahih hadithun hasan hadithun hasanun sahih hadithun gharib la na'rifuhu illa min hadha al-wajh àmọ́ rí bẹ́ẹ̀ lọ́lọ́kan àjọkan. alimami tẹ̀mídì ńlọ́kọ́kọ́ pa hasan àti sọ̀hìn pọ̀ hasan sọ̀hìn nígbà wàá máa nù ẹ̀mí mùsọ́là òní kó pé hadithan hasan àbí hadithan sọ̀hìn so ṣùgbọ́n imam tẹ̀mídì rahimahullah àwọn pa méjèèjì pọ̀ wọ́n dá wàhálà alẹ́ àwọn èèyàn ìwádìí wa lọ rẹpẹtẹ wípé alhassan sọ̀hìnù ẹ̀ńdà tẹ̀mídì máa dà yáàyè wọn náà bá gbọ́ fún ilé kọ́tìrà ó ti rẹ̀ tó sọmọ pé wàá ka síra yẹn láti bẹ̀rẹ̀ dópin wàá wá mọ wo àwọn àdìsí tó sọ pé hasan sahih fún yìí kí ni ní alimami Tirmidhi nù wà láwọn wà. ṣé hasan sahih náà ti tó tó kò tó kò tó hasan sahih hasan kò muslim ni mami ahmed táwa pé àwọn shuaib arnaud fún asẹ́lórí àwọn kọ́lọ́ kọ́kọ́ sí sheikh ahmed shakir rahimahullah tó jẹ́ muhaddith wáyé wá ti sìn kó tó kan sheikh al-albani òun lọ kọ́kọ́ ṣiṣẹ́ fún muslim imam ahmed láti bẹ̀rẹ̀ dópin ó sì dájọ́ lórí àdéhùn yẹn kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ dópin ó sì tún ṣe àlàyé wọn ó sì ṣẹ́rù wọn síra yẹn wọ́n sì tẹ̀ ń bẹ̀. so eléyìí yóò fi hàn wá pé Sunan Tirmidhi ó pàtàkì púpọ̀ gbogbo àdéhùn bá mú abẹ yóò sì dájọ́ lé lórí. Al-Imam Tirmidhi ní bẹ̀rẹ̀ síra o wọ́n ní gbogbo àdéhùn tó wà ní síra yìí làwọn olùmọ̀ ti fẹ̀ rí ni wọ́n ti ti fẹ́ àyàfà àdéhùn mẹ́rin. àdéhùn mẹ́rin ni àwọn olùmọ̀ ti ti fẹ́. méjì nínú àwọn àdéhùn mẹ́rin sábẹ́nuba ó ní àdéhùn wípé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kí irun bóhùn àti asr àìṣá àti maghrib láì jẹ́ kójú rọ̀ láì jẹ́ kókó kúkún láì jẹ́ pé rọ̀ kọ́kọ́ náà wọ́n làwọn olùmọ̀ fi ṣiṣẹ́ wípé kákan wàá pa àwọn àrùn yẹn pọ̀ láì sí sábàbí àwọn olùmọ̀ fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ àwọn àlùsùn náà ọjọ́ náà àwọn fi ṣiṣẹ́ o kí ló ń fà á wọ́n ní Ibn Abbas radiyallahu anhu tó sọ yìí pé láì jẹ́ kójú rọ̀ àmì ni wípé wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àfi nítorí kójú rọ̀. káwa sọ ti ń dáhùn ẹsẹ̀ gbogbo wa láì ní sábàbí gbèsè gbèsọ̀nà lónìí ọjọ́ àmì àtẹ̀ṣẹ́ yọ ọ̀rọ̀kù àmì àwọn ọlọ́fíìbọ̀ àwọn ṣíà lónìí àwọn ṣíà lọ́dọ̀ tiwọn tí o ti mọ ọmọ pa zoro àti afirikọ tí wọn bá kírun ganu tí wọn bá ní irun kí wọn kírun wọn kírun àmọ́ tí wọn bá kírun ó kí zoro àti afirikọ bí la sábẹ mọbìrì àti iṣẹ ẹkọ bí la sábẹ wọn ò fi léyìn sísẹ alimá mùsùlùmí lè sọ bẹ́ẹ̀ sọmọ títí wọn máa ń kà ó tí wọn máa ń kà síra orí yóò pè púpọ̀ làákà ẹ ló ti ọkàn ní máa jiyàn ọkàn máa tẹ́ra rẹ jẹ ẹlòmí òmùrú àdéjẹ hàn wọn náà nàbí sọlá àṣọlá wọn kí tóun àti àṣọ bí la sábà bóun táwọn náà dẹ̀ sí. Ah, ó sì bá wò ká sí ra àmì tán ti gbé jáde wọn ní ẹnì kan ò fi ṣiṣẹ́ ṣé mo pé ṣé máa ń àwọn sálà àwọn tírímìtì sínú sálà fún wọn wà bí sínú sálà tábìrì tábìrì tábìrì àwọn náà wọnú wọn nítorí pé àwọn náà tọ ojú ọ̀nà anabi sọ̀rọ̀ wá ìtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti lóde jọ́ kanú sálà tó máa ń tẹ̀ lójú ọ̀nà rẹ̀. tó adíjẹ́lẹ̀ kejì tí ẹ bá mú sí ẹ̀ náà lẹ́gbàá tó bá tún mú sí ẹ̀ náà lẹ́gbàá tó bá tún mú sí ẹ̀ náà lẹ́gbàá tó bá tún mú sí ẹ̀ pa ó ní a ah, wọn ò fi ṣiṣẹ́ pété yẹn bá mú sí lórí ẹlẹ́kẹ̀rin kẹ́ ẹ pa wọn ò fi ṣiṣẹ́ torí ẹ̀ wọ́n wá pé ẹ ẹ̀ka náà dé ti kan nígbà tá a ti nà sí ọ̀bọ̀ tá a tún nà sí ọ̀bọ̀ tá a tún nà sí ọ̀bọ̀ ẹ bá ní mú dáa ọba pa eléyẹn fi hàn wá pé ìwádìí pàtàkì nínú òfin ṣẹ̀ríà tí mo fi tíra yẹn náà ló ti ráde sí yẹn tí o bá ti ka introduction rẹ̀ wàá mọ̀ wọ́n wàá tún á ṣèwádìí mi lẹ́yìn rẹ̀ kí ló fà tí wọ́n fi ti ṣiṣẹ́ àbí òye wa tó eléyẹn ni ó fún ọ ní ìbàlẹ̀ ọkàn lórí ṣíṣiṣẹ́ pẹ̀lú tó fi ṣiṣẹ́ lórí ṣíṣiṣẹ́ pẹ̀lú tó fi ṣiṣẹ́. torí ẹ alimami Tirmidhi rahimahullahu ta'ala àgbà nínú mà nípa ilal nínú mà nípa bá àti ṣe mọ bá àti ṣe wà báyìí torí ẹ nípa rí síra wọn wọn tẹ síra kan fún ilalul imam Tirmidhi yẹn ni pọ́ùn náà tí imam Tirmidhi fi ṣàlàyé fún apá àmọ́ àmọ́ bá àti ṣe báyìí fún yàrá sahih ọbẹ̀ nípa rí sunan at-Tirmidhi. alimami Nasa'i rahimahullahu ta'ala àgbà nínú olùlọ nípa hadith. àwọn bàbá tí wà ní ẹ o agbọ́dọ̀ ka àwọn bàbá wa kún o agbọ́dọ̀ kún àwọn bàbá wa lé o ṣé máa kó àwọn bàbá wa di ẹsẹ̀ àwọn àná àwọn olùmọ̀ wa àná ṣé máa kó àwọn olùmọ̀ wa sọ pé àwọn àná àwọn tá a kọ èyí ti pé tó máa tara rẹ jẹ tí èèyàn kọ afọ́jú sí olórí tí ó fà afọ́jú ta síwájú sẹ́nu pé ní ọ̀rọ̀ kò tó ní tó torí délé àwọn bàbá ti wà nù kó lẹ́ ìkà àbẹ́ ìkà. فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع bàbá bá ti wá ń sọ bá nínú wọn jáwò jáwò kò sì já fi pàdé sí stadium bí wọn bá nírú àwọn bàbá pàtàkì báyìí jáwò káwò wọn gbé wọn hàn. alimami Nasa'i àgbà nínú olùmọ̀ nípa àdé ní àlè ọ̀pọ̀ jù nínú àwọn àdéhùn tí ń bẹnu síra rẹ̀ ọ̀sábàtì dọ̀ àyè fún bẹ́ẹ̀ kọtaba sí bọ̀ọ̀yì fún bẹ́ẹ̀ alimami Nasa'i rahimahullahu ta'ala tí ìyẹn bá ti ẹ̀wọ̀n síra rẹ̀ lásán yóò fi káà àwọn aṣíwájú wa ti wàhálà wàhálà wọn jìyà nítorí ẹ̀sìn wọn ti wàhálà dàntorí ẹ̀sìn náà ẹ̀ka owó bó ti kó àwọn tọ́pìkì tọ́pìkì tọ́pìkì tọ́pìkì fáwọn àdé ẹ̀yàn gbà pé wọ́n nímà wàhálà àti wọ́n nímà so síra tiẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ti sẹ́fún náà ọ̀kan nínú àwọn afá India alḥafiz sindi àwọn ṣiṣẹ́ fún wọn ti ṣẹ́rù rẹ̀ alimami Suyuti àwọn náà tún ti ṣẹ́rù rẹ̀ but haṣíà haṣíà ni kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì kéékèèké wọn ti fún tíra jẹ wọn ti ṣẹ́rù rẹ̀ fún gan kó tó wá di pé láìpẹ́ yìí àríṣẹ́ra kan gbà ní Mẹ́kà tọkàn nínú àwọn afá Mẹ́kà tọ́jọ́ pé pilẹ̀ tiẹ̀ náà ti India ni ó ti ṣẹ́rù fún ní ìdí mẹ́rin walhamdulillah. tọ́ alimami Ibn máa játa àmọ́ tá a bá ti fẹ́ dúró de máa jẹ́ so àgbà nínú olùmọ̀ nípa hadith àwọn tíra tí wọn náà wọn ń pè ní kíni sunan Ibn Majah tíra tí wọn yẹn wọn náà pàtàkì púpọ̀ àmọ́ àwọn àdéhìí kan wà ń bẹ tó jẹ́ báyìí àwọn báyìí púpọ̀ jù nínú Ibn Majah yàtọ̀ sí àwọn tíra mẹ́ta yòókù tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lọ́fà làwọn kan fi ní kílómítà àti mọ́tò àmàlì káfí tẹ́lẹ̀ kẹrin àbí òye wa sọ́yì àbí òye <laughs> kò burú náà bó ṣe bá mọ́tò àti mọ́tò àmàlì rahimahullahu ta'ala kìí sàdísì nìkan lọ́wọ́ àmbẹ̀ kìí sàdísì nìkan lọ́wọ́ àmbẹ̀ fífi òkun bẹ̀ tùlẹ̀ tí mọ́tò àmàlì bá ti mọ́ àwọn àdéhùn wa tó bá ti mọ́ àwọn àdéhùn wa yóò sọ yín pé tọ̀ ẹ̀ẹ́d الأصل عندنا الحكم عندنا yóò máa sọ àwọn àdájọ́ táwọn ń lò táwọn ti ń ṣòfin Madina àti ti ń ṣẹlẹ̀ ńbẹ ọ̀rọ̀ rẹpẹtẹ lẹ́yìn àwọn àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn àwọn àdìsí wa nù wọ́n fà tí Imam Malik tí ò ṣe rìwáyà rẹ̀ gẹ́gẹ́ bí hadith wọ́n sọ pé balaga ni. بلغني أن الرسول صلى الله عليه وسلم رسول من بان نبي تعالى صفوان لا يعني ما مالك دان نبي أكوكي ريدو هذه يمتع هذه يمتع بان يري يمتع النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم عن مالك النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم اللي هي ان بنينو السلسله الذهبيه ìpè chain tó jẹ́ golden chain nípa ìmọ̀ àdé ó nídìí láti ṣèwádìí ìpínlẹ̀ afọ́fún ẹ̀sẹ̀lì tí ọ̀nà tó gbóríkì jù nínú ìmọ̀ àdé eléjọ kan nù ẹ̀ kí wọ́n sọ pé anab amalik irú rẹ̀ ọwọ́ àna sọ̀rọ̀ Bukhari pípọ̀ àwọn àdìsàn pọ̀ agbọ́nà Imam àwọn afọ́fún ẹ̀sẹ̀lì àwọn ọ̀nà tó gbóríkì jù alátọ̀dọ̀ náà bẹ̀rẹ̀. ọmọ ẹrú ibn Umar láti ọ̀dọ̀ ibn Umar láti ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam eléyìí náà ń pè ní asahul asanid wọ́n sì ń pè ní silsilatun dhahabiyyah. tó iná mọ́lì pé pọ́nà rẹ̀ náà ní silsila dhahabiyyah yẹn ti wá kí ló dé títúrà rẹ̀ jẹ́ sahih kò lè jẹ́ sahih nítorí pé àwọn sọ pé sahih lásán náà àwọn mú wa lẹ́yìn náà balaga ní balaga ní okun bẹ́ẹ̀ wọ́n sọ fún mi alhamdulilah alḥafiz ibn abdulbar táwọn ti ṣẹ́gun muwafa nínú tíra ńlá ńlá oríṣi méjì àwọn kọ tíra kan fún wa wọn pè ní tagaliqu ta'liq no alḥafiz ibn hajar nípa sahih al-bukhari nítorí títúrú pé nínú sahih al-bukhari nínú bukhari náà àwọn náà mú àwọn ọ̀rọ̀ wá tó fi pé wọn ò sọ ẹni tó sọ fáwọn títí fi dọ́dọ̀ sàábé wọn ò sọ ẹni tó sọ fáwọn títí fi dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn kan fi bẹnu àtẹ́lu bukhari náà wọn pè ní tààlẹ máa alákọ̀ọ́ Bukhari tí ẹ fẹ́ sọ pé sọ̀hìn Bukhari náà gbogbo ẹ̀ sọ̀hìn ni torí pé àwọn mọ̀ alákọ̀ ti wà ń bẹ̀ ọ̀rọ̀ tó yẹ kọ́ lọ́dún àgbẹ̀ kọ́ lọ́dún nàbí sọ̀rọ̀ àṣẹlẹ̀ tá ló sọ fún ọ̀pá nàbí sọ kọ̀ sọ torí rẹ̀ Al-Hafiz Ibn Hajar wa kọ̀sí ra kàtà pè ní kíni dàgẹ̀lẹ́ kò tààlẹ̀ pé gbogbo etí Bukhari tó rọyún ẹ̀jẹ̀ apadi á fẹ́ni tó sọ fún Bukhari. so ṣùgbọ́n Al-Hafiz Ibn gbogbo àdéhùn tí malik ọ̀sọ́ni tó sọ fún gbogbo ẹ̀ ló ń wá nínú tírà rẹ̀ àtẹ̀lẹ́ yìí ó ní mẹ́rin péré ni mo wá tẹ̀lé mẹ́rin péré ni mẹ́ni tó sọ fún malik nínú gbogbo àwọn àdéhùn tí malik ọ̀sọ́ni tí ó sọ fún ala kulli hal bẹ́ẹ̀ ni ìmọ̀ àdéhùn ti tẹ̀lé ìmọ̀ tó dáa púpọ̀ ni ẹni tó bá sì máa hadith yóò ní fiqh ẹni tó bá máa hadith yóò máa fiqh tó torí pé kò sáǹfààní fún fíkìú tí ò sí àdéhìí tó gbé dúró tó kàn bílá dẹ̀lé ọ̀là gẹ́ bíi sàmàrọ̀tún bílá ọ̀s bílá ṣẹ̀jà fíkìú tó wà tí ò lẹ́rìí ọ̀là gẹ́ bíi èso ni tí ò nígi sọ̀rọ̀ tó bá ti jẹ́ tán tán náà tẹ̀ ẹ̀ fẹ́ tí omi nígbà tí sísè rẹ̀ bá tún dé sókè bó ti jẹ́ pé fiqhun àbí hadithun bila fiqh ó dà gẹ́gẹ́ bí shajaratun bila samara igi ni tí ò lè so torí délé idha qila li fardin faqih fa'lam annahu qad jama'a bayna al-husnayn ẹ máa sọ fún yẹn kó lùmọ̀ ìjìnlẹ̀ ni nípa òfin ṣẹ̀ríà kọ́ ọ̀nà kó ti di nǹkan méjèèjì mọ́ àtẹ̀rí àtàgbọ́yé àgbọ́yé lásán láì sẹ́rì irọ́ ni falsafa ni irọ́ ni àmọ́ àgbọ́yé pẹ̀lú ẹ̀rí eléyìí ni wọ́n ń pè ní fẹ́kàn kọ́mọ yìí ti gbogbo ẹni tí ọmọ àdé ìlú ọmọ fíkì rẹ̀ yìí ti ti gbogbo ẹni tí ọmọ fíkì lọ́mọ àdé. ó kéré púpọ̀ kọ́lọ̀ tó pa méjèèjì pọ̀ fún wa. ti ọ̀rọ̀ wọn ni rubba hamil fiqhin ghayru faqih. wọ́n máa ń bẹ̀ nínú ẹni tí ń ru fíkì òka tóun ò sì jẹ́ni tó lágbọ̀ yìí ìjìnlẹ̀ nípa ẹ̀sìn àdìsí wà lórí àyà wà lórí táwọn bá kàn wá ẹ̀rí láì pé sẹ́ẹ̀mù adéṣì kan pa sọ́lá ẹ̀jẹ̀ àgbọ̀ sẹ́ẹ̀mù adéṣì kan pa káràkátà ẹ̀jẹ̀ àgbọ̀ tọ́ba ti kà tán lónà bá fẹ́ ọmọkọ́ dákẹ́dákẹ́ kótó adéṣì ti tótó tó mú àwọn àwọn ọmọ ayò òfin bẹ́ẹ̀ ayò òfin bẹ́ẹ̀. رب حامل فقه إلى من هو أفقه منه Ànábì sọlá àtúnlá ló ṣe ṣe kéèyàn gbé ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni tó gbọ́ yé jù yàn lọ. so man yuridiLlahu bihi khayran يفقهه في الدين أنتم ما قولي فنوك لا قولي تسوي لنا سوري أبونا نجلكت عليه كيف أتبونا نجلكت سقط ìwọ ló wá bí kejì tí àdéhùn ló fi tún kàn ní àbí tún kù ló bí àdé òsì tàbí ṣùgbọ́n pé gbogbo àná pé dọ́kà al-Qur'an wal hadith ló bí al-Qur'an alápàlẹ àti àwọn ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alaihi wasallam àwọn ni wọ́n bí fíkà. ẹ̀rí inú bí àgbọ̀yé kì í sàgbọ̀yé inú bí ẹ̀rí. wàhálà yìí ẹni tó bá fẹ́ jẹ́ alágbọ̀yé nínú ẹ̀sìn lágbọ̀yé tó péye tó múnádóko ẹ̀ẹ́tẹ́ná bil adillah yóò lọ fáwọn ẹ̀rí. من الكتاب ومن السنة yóò mójú tẹ́lẹ̀ tí wọ́n á nà kìtàbù sùnà. a ti dáhùn púpọ̀ nínú àǹkàtìrà nínú àǹkàtìrà tó kàn sókítìrà tó pè tó béèrè lórí kásámọ̀ mọ́fún wa kámọ̀ mọ́fún wa kámọ̀ mọ́fún wa láìsẹ́rì kéégbè sunyà ká. àmọ́ ẹ̀ gẹ́bí ìsì gẹ́bí àwọn tíra táyìn náà rí ni wọ́n á ka ìzíyà. E tí wọ́n ń ka àṣemáwí tí wọ́n ń ka àkùbọ̀rí tí wọ́n ń ka rìsáàlà àbí babambari rẹ̀ tí wọ́n ń ka mọ̀tọ́fọ̀ khalil ó ní kò ní bèsù ọ̀ mọ̀tọ́fọ̀ khalil kò tẹ́lẹ̀ lọ títí kò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn kankan bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ ti ṣe òun kàn mú fíkì wa ní alghaz alghazun fiqhiyya àwọn gbólóhùn tó ṣe é pé kò lè yéèyàn tààràtà láì jẹ́ kọ́kọ́ lọ́làgùn ni wọ́n pè ní alagaz bẹ́ẹ̀ ni fífi ti khalil kọ̀ fún wa. ó lè ní awo bí kàmẹ́ jẹ́dín kó lè fẹ́ túmọ̀ rẹ̀ awo bí kàmẹ́ jẹ́dín bá harful jar káf harful jar ṣé harful jar hali yẹ júrò mithlahu awo bí kàmẹ́ jẹ́dín ẹ wàá máa ronú awo bí kàmẹ́ jẹ́dín ayé àwọn bèmẹ́tìlì mẹ́tìlì bí ká ẹ̀yàn wà sọ dọ̀rọ̀ àwọn bí ká mẹ́tìlì àwọn bèmẹ́tìlì mẹ́tìlì kí ló dé tẹ̀sí sọ láti pèlè pé àwọn bèmẹ́tìlì mẹ́tìlì ẹ̀ mọ́ aláàgùn àwọn bí ká mẹ́tìlì ọ̀wọ́ tẹ bá jókòó láti wákàtí mẹ́ta tẹ bá rí láì méjì tù ú pé ah àwọn dúpẹ́ fọlọ́ ẹ̀ ń jò wá láwàá dolùmọ̀ so eléyìí á rí pé oníkèsùwà àbísọ̀ máa ń ka tírà tọ́ka tó ti kú gbogbo ẹ̀rí tó wà ń bẹ̀ wọ́n mọ́ lórí àdínlà àkìlẹ́yà ni ọpọlọ lásán ni ọpọlọ lásán ni kébè sùn yẹn torí pọpọlọ ti ẹni méjì náà tó ti wọ́n ń kà tó bá sọ pé kíní kan lápẹjúwe wípé anabashu lápẹjúwe tó kópa oyédu nabash wípé á gé ọwọ́ ẹni tó lọ wú sáré. tó fi fẹ́ di aṣọ àrò òkú. kí ló dé lé anahu akazalmaala akazamaala muhtaraman min xirzi mitlihi kufyatan fatuqtacu yaduhu afluhu asaariq. kí wọ́n fẹ́ mú tó níyì. ní ààyè ibi tá a máa gbé wẹ̀ pamọ́ sí níbo la máa ń fa so òkú sí bínú sàárè ma tọ ibẹ̀ náà ló ti fẹ́ di kò sì jí lójú àwọn èèyàn ọgbẹ̀yìn wá jí ni tontori ti lẹ́ àgbẹ̀ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa gbé ọwọ́ lèmi sọ̀rọ̀ kan ti sọ báyẹn wọ́n mọ̀ fi yẹ kò lè tiẹ̀ ni kò náà fẹ́ mú aṣọ mi gbogbo eléyìí ló lè because aṣọ tó ń fi sókù generally yóò di lẹ́lẹ̀ náà fa eléyìí kì í sowó náà torí pé kí ni ẹ ó tún lọ fúnra rẹ̀ wàhálà ti ga ni ta ló máa rà á lọ́wọ́ ẹ̀ pé yé wọ́n máa rò bẹ́ẹ̀ pé wọ́n pọ̀ lọ wọ́n náà السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم أسان بأسان كل فني أتولي بني أكي ولو دانو ẹ̀sán tí ó ti nu ibi àjẹni sì ni fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ń kọ́ azeez obori hakeem ọlọ́gbọ́n sí i. sọ́ni tí a ti gé lọ́wọ́ olè ní finish èsì kọ́kọ́ lọ́kàn. sẹ́nìkan àgbà ayé àwọn dá tọ́ ọ gbádùn so subhanallah eléyẹn àti màmá pé ẹbí wá gbé fífi tiẹ̀ ẹ ọpọlọ náà ni tàbá rò báyìí wọn náà sọ pé tàbá tó rò báyìí kọ ìlọrọ fi pọ òní wọn pè ní fanqalat fanqalat òní pípẹ nǹkọọlù kùnà sẹ́yìn bá sọ báyìí àwọn náà sọ báyìí sẹ́yìn bá wíwá àwọn náà wí báyìí nígbà tí ìsìnkú àwọn náà pọ ọpọlọ afalágbá pọ tọ́ba ń gé gbogbo yẹn ló lè sọ báyìí ó tún máa. ìmọ̀ òṣèlú ìjọba yóò fi jẹ́ pé gbogbo sọ̀tọ̀ nítumọ̀ kọ̀tọ̀ ní jẹ́ kàlá fọ́ọ̀dì ọ̀rọ̀ tí ò nítumọ̀ káwọ̀yìn lọ́sàn lọ́sọ tó rò pọ̀ sọ̀rọ̀ náà ní tó bá jẹ́ báyẹn tí wọ́n sọ fífi ìjọba pé mabniyo nàálẹ́ tẹ̀lé ni mi kìtàbí wọ̀ sunna tàdá òlẹ́hùn náà sọ tí wọ́n sọ fífi ìjọba pé ìjọba ń bẹ̀ kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀sọ̀rọ̀ kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀sọ̀rọ̀ olùkọ́kànlọ́ balẹ̀ unlike فلما لم يكن كان so gbogbo eléyìí wàhálà ọkọ mbẹ wọn náà ọ torí pé ńgbà míì eléyìí ẹni wàá fi dá alájàgbé là ló fi bọ̀tú ó ní ìdíkò tí kọ́kọ́ kọ́ sọ ànábì sọ sọ̀rọ̀ wá àlùfẹ́lẹ̀ ọ̀tún à dábàá tó fi ẹ̀wò ó ṣe ní ti ń tẹ̀lé ní síwájú ọpọlọ rárá tán ìjẹ́sílẹ̀ ìbáyé wa ìdíje pé àwọn kan wà مذهب الشافعي مذهب الحنابلة سبحان الله توفي كابو بوسيرا فلادي متى مفا مجي مواتا ويكون بعد غيره ويقول كنتم ما قال الله تعالى قال رسول صلى الله عليه وسلم سبحان الله هي بسيرة تنقل يعني المهذب للشيرازي رحمه الله إيتي إمام النووي تنقل شهر المجموع العجب يكون كم به قال الله قال رسوله ومن العقل مثلا تبرو المغني لابن قدامة بدر حنابلة سبحان الله فجيت ما بقبوك قال الله قال رسوله قال الله قال رسوله ترى يعني أفاد هذا السلطان العلماء عند ابن عبد السلام ولم اطمأنت نفسي إلى الفتوى حتى اقتنيت نسخة من المغني ونسخة من المحلى وكان هو بالي ما في فتاوى كان في را مغني يجي كان كان في را محلى ابن حزم بس هو ولا مختصر أخضر ولا عشماوي

ọ yàtọ̀ sí mo fẹ́ dọ̀gà nínú èèyàn mẹ́wàá tọ́nà ọlọ́dún fa ẹnìkan kó kọjọ́ gà àbí òye so nítorí délé ìyẹnjú tiẹ̀ ọ yẹ kó dá lórí pé mo fẹ́ mà ní èsì lórí pé mo dọ̀gà wọn so nítorí délé yìí ìmọ̀tọ́ wa jẹ́ máa ń tó wà nù síra yìí wọ́n máa ń pè ní fiqhul hadith fiqhul hadith kálágbọ̀yé tó péye nípa àdé so eléyẹn láwọn university wọn ti ń kọ́ nípa ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam gbogbo jẹjẹmọ́rù àwọn ẹ̀kọ́ ìwọ̀n pẹ̀lú fẹ́kù alhadith kálágbọ̀yé nípa alhadith wọ́n tún lè pè ní fẹ́kù sunna kálágbọ̀yé nípa sunna anabi sallallahu alaihi wasallam ẹ̀sìn mọ̀ pé sunna náà ni ọ̀rọ̀ anabi tàbí sẹ́tà anabi ṣe tàbí sẹ́tà anabi òkú kọ̀dà pẹ̀lú ìnáwó pẹ̀lú fiqhu as-sunnah torí ẹ̀ ẹnìkan pé síra rẹ̀ fiqhu sunnah kò dí sọ́bjẹ́tì tí wọ́n pè fiqhu sunnah lọ òun pè tiẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fiqhu sunnah ti wà tipẹ́ iná ló fà ní afa ìfikọ́ síra kan wọ́n wá kọ́ nípa àwọn tó jẹ mọ́ àká àwọn tó jẹ òkun àwọn ìfikọ́ síra kò ló àlọ́ gẹ́gẹ́ bí síra Umdatu al-Ahkam ṣùgbọ́n Umdatu al-Ahkam àwọn kọ́ ni nípa àwọn àdéhùn tó dá lórí òfin nínú àti Muslim nìkan ṣùgbọ́n al ibn Hajar àwọn tó fẹ́ tí wọ́n lójú sí ọ̀dá lórí òfin ṣùgbọ́n ṣe nínú àti Muslim nìkan nínú àwọn tírà méjèèjì àtàwọn tírà mi. tontorí délé yìí láti mọ àwọn nǹkan wọ̀nyí ká mọ àwọn àdéhùn tó jẹ mọ́ òfin torí gẹ́gẹ́ bó ti jẹ́ pé náà Al-Qur'an àwọn àyà kẹjẹ mọ́fin nìkan á rí pé àwọn olùmọ̀ wa wọ́n yọ sọ́tọ̀ wọ́n ti tafsiri wọn lọ́tọ̀ torí rẹ̀ ni wọ́n ti ń láti láwọn tírà tó àmọ̀ sí kíni tafasiru ayatil ahkam àwọn tafsiri ti àyà tó dá lórí òfin nìkan yẹn kí tó bá fẹ́ dámọ̀ òfin nù ṣẹ̀ríà wàá mọ̀ nípa àwọn àyà tó jẹ mọ́ òfin torí rẹ̀ ni imam Ibn al-Arabi inú ọ̀sẹ̀ kọtíra kan fún wa tó pè ní kíni ah ahkamu al-Qur'an Ibn al-Arabi yẹn àwọn làáfà al-Qurtubi táwọn kọ al-Jami' li ayati li ahkami al-Qur'an al-Jami' li ahkami al-Qur'an tafsiri tiwọn sùsùmọ́ àfa tiwọn àwọn kọ ayatul ahkam nìkan ni síwájú al-Imam Ibn al-Arabi al-Imam Shafi'i ti kọ́kọ́ kọ́ tọkọ ahkam al-Qur'an ìdìkan bákan náà. الإمام الجصاص الرازي الجصاص الحنفي أو أنا تقتل أتفوى أحكام القرآن أحكام القرآن شوفوا سبحان الله قالوا كوكو أحكام القرآن شوفوا قالوا كوكو في مدابوه الإمام الشافعي ما تنسوا أحكام القرآن أو في باوة تيسو في مدابوه تنوا تنوا alimami bin arabi ètò jẹmọ́ bí màlìkí àti sẹsọ òfin làwọn sọ torí ẹ tó máa mú ayé àwọn ni ọtọka ti ta so tí àwọn kan bá ní kọ tọ́ka sí kíkálukọ fọ ọmọ mọdàbọ rẹ <laughs> so ìmọ̀mọ́ bin arabi àwọn máa ń sọ báyìí tọ́ sábàwo aljassas alhanafi àwọn náà ahkam alquran tiwọn wọn kọ́ lọ́nà tí bí wọ́n àwọn òfin táwọn hanafi àmúwa tó ká tó tó ara àwọn ìgbà dé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng gẹ́gẹ́ bí àsọ̀bọ́ní àwọn náà tó kọ́ àkànú Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn àdé ìjọba àwọn àdé ti tẹ̀rí yẹn náà wọ́n kọ àwọn àhàdé tìlàtà gẹ́gẹ́ bí Bulughul Maram gẹ́gẹ́ bí Umdatul Ahkam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a sì fi gbogbo síra kọ̀ọ̀kan yẹn ló ní ṣòro Bulughul ó ní ṣòro nínú ṣòro rẹ̀ ó náà ní إنه شروع قلنا الإلمام الإلمام في إسماعيل الأنصاري وقلنا فايت يسمى الثلاثة سوقت الله مين بكنا عارف يوم عمدة الأحكام أني وضباء كيف شرحه ابن دقيق العيد رحمه الله إحكام الأحكام كيف آه الحافظ الصنعاني كتب كتب السلام هذو الحافظ الشوكاني الشوكاني àwọn tún wá ṣe wọ́n ṣe tàlík haṣíà àlá ìkàbìlàkà wọ́n pè ní àlọ́ọ̀dà. bákan náà àwọn ṣòro òmìnira tún wà gẹ́gẹ́ bí tẹ̀síìrì làlám ti albasam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tíra tó wà eléyìí ẹni tíra tàfẹ́ street ó ní í ṣe pẹ̀lú àwọn òfin ó ní í ṣe pẹ̀lú àwọn òfin àwọn àdéhìí tí àwọn kòkòrò tí wọ́n fi ń sẹ̀lì ọ̀nà wọn gbà fi sẹ̀lì. èwo lè tọ́tọ́ ju nínú tí wọ́n sọ eléyìí ní tíra ìdálé lórí à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ràn wá láti ní tó ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn kẹta ń gbọ́ ẹ̀sìn wa ó sì àwọn kẹta máa Thank you. kó náà mọ kókó rẹ̀ àmọ́ nítorí ẹkọ́nọ́mì tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nígbà mọ́ ó ṣì ń kọ́ dẹ̀ ní ìṣẹ̀lẹ̀. alhamdulilayi ní kí ni ìmọ̀ràn pẹ̀lú fẹ́ńbáǹkì tó náà ti mọ̀ kókó ọ̀dà àmọ́ nítorí tán kọ̀rọ́nà lò alákùlà hàl ẹ̀rọ náà ni àgbọ̀dọ̀ tá a lè ṣe ní àwáwí àbí àwíjàre láti máa ṣe tọ́lọ̀ ọba kò fẹ́. ọlọ́wọ́ bá làánà ẹni tó bá ń ṣiṣẹ́ nílé rìbá ẹni tó tẹlẹ́rì ẹni tó ka kọ̀wé ẹni tó gbà ẹni tó fúnyà ní rìbá ọlọ́wọ́ bá làánà rẹ̀. sọ wá dà káwé pé torí ń tá àjẹ à ń gbowó làánà à ń ṣiṣẹ́ níta ti gégùn fún wa níta ti ṣépè fún wa. ọ̀nà tí tí a bá fi nǹkan sílẹ̀ nítorí tọ́lọ̀ ọlọ́run bá ti ṣetán láti fi ní ìfún wa ni. ẹni tí wíwí àwáwí tó fẹ́ ṣiṣẹ́ níbi tí ọ̀dà yẹn kọ̀ mọ̀gbà sí kóòdì ikú bá dé wá bá ń bẹ̀ ńkọ́ owó tá ń kójọ tá à ń fi ń skills àǹtájẹ àní mú lọ fáwọn kan fáwọn ó sì jọ ọ̀nà nítorí délé ẹ fílẹ̀ nítorí tọ́lọ́ ọlọ́run ọba ò tó yé ọlọ́run ọba kò tó wà. wọ́n ní wo ni kísà fún obìnrin pátápátá ni àbí iwájú lọ́dọ̀ wọn àti pé ṣé ẹ̀gbẹ́ ni kí apá ọ̀tún ni àbí ní àárín. alhamdulilayi wọ́n ní wo ni kísà fún obìnrin ti ni àbí iwájú apá àárín. kò sí obìnrin àtọkùnrin lápèjúwe tí wọ́n ti sọ yìí pé ètò lọ́lájú nínú sáfù obìnrin kò lè ti gbẹ̀yìn ètò sì burú jù nínú sáfù wọn lè ti wájú ìyàtọ̀ kan eléyìí tó túmọ̀ sí pé ńgbà táwọn obìnrin wọn bá tún sáfù àtẹ̀yìn wọn ti bẹ̀rẹ̀ ńgbà tí sáfù tẹ̀yìn bá pé wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀ eléyìí yẹn jẹ́ bẹ́ẹ̀ nígbà tó bá ṣe wípé kò sí gàgà láàrin wọn táwọn ọkùnrin kò sógiri láàrin wọn táwọn ọkùnrin àmọ́ sógiri bá wà láàrin wọn táwọn ọkùnrin táwọn ọkùnrin ò fi rí wa àwọn dájúdájú àkọ́kọ́ náà lọ lọ́la jù ṣùgbọ́n ìdí tí sáfù ti bẹ̀yẹn jù ní nígbà tí ti sí gàgá láàrin sọ́kùn ètò jìnnà ló ètò súnmọ́ lọ bàtà náà وسطوا الإمام أبي توسطوا الإمام قالوا إيه حديث في أنس بن مالك رضي الله عنه تبع على سيدنا النبي صلى الله عليه وسلم ẹjẹ àárín ibi tí lè لا mú لا láti dúró náà láti bẹ̀rẹ̀ السلام نعم lẹ́yìn àwọn kan máa ń béèrè pé ìyàwó àìsàn fi fowó síbẹ̀ ṣé káfíńtì stop láti máa fowó síbẹ̀. alhamdulillah ẹni tó bá jẹ́ pé kọ̀tọ̀ ti fẹ́ ń bẹ̀ kí ló mú gbígbà fún wa fowó síbẹ̀ látàrí kíláàsì kò lè sọ títí sẹ́ńbẹ̀dẹ̀ tọ̀. kò sí kíláàsì kan tó lè mú àti sẹ́ńbẹ̀dẹ̀. torí kọ́ lọ́wọ́ bá ti lé wọ̀ ṣùgbọ́n tó bá tẹ̀lé pé wò lè kówó lé ọ̀n bẹ́ẹ̀rù kò burúkú kówó síbẹ̀ nítorí lè bá ṣe é ṣùgbọ́n tó ń ti yìí báńkì ọgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ bákan náà a bá ti kò tẹ́ tíò fún ẹ láti lọ sí sẹ́ńbẹ̀ túláàsì ló mọ̀ lọ kówó bẹ̀ kò wá sí túláàsì tó lè mọ̀ sí sẹ́ńbẹ̀ tí gbogbo ọ̀nà bá dé pátá gbà gẹ́gẹ́ ti báńkì nìkan ló kù lérò tiẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí sẹ́ńbẹ̀ ọlọ́run bó ti máa fọ̀ fún òfin sí sẹ́ńbẹ̀ tó jẹ́ àlàyé ọ̀yẹ̀dà náà. الحديث الصحيح الحديث الحسن الحديث الضعيف قريت متى قرينا من قريت مقبار قريت مكي قريت صحيح يا ناس مثلنا قريت حسن مثلنا قريت ضعيف مثلنا قريت ضعيف لا فوج هنا أنا توقف lédè kúkúrú sọ́nà ní àdéhìí yìí wà pàṣẹ ẹni kó gún rèé ọ̀nà tó gbà wá kò lọ́wọ́ no comment ọ̀nà tó gbà wá dá ọ̀sán àwọn sọlẹ́ yẹn ní àdéhìí sahih ní àwọn àdéhìí tó wà ní sahih Bukhari sahih Muslim yẹn kẹ́ ẹ̀ ní láti ní objection lórí ọ̀nà tó gbà wá. hadith al onílàdí ti tó ṣe pé ó kù díẹ̀ kò lè fàáyé ṣùgbọ́n àwọn ẹni fẹ́ gbà wá wọn ò nínú memorization lápẹ̀jùwe bíi tàwọn tó gba fàáyé wa. so wọ́n rí pé òun náà bọ́ọ̀bẹ̀ tó ń làákín kọ̀fẹ́ ìfọ̀tọ̀ lápẹ̀jùwe ó máa ń hàn kan ó máa ń tọ̀ nǹkan dáadáa ṣùgbọ́n kò mú bérebére. ètò túmọ̀ sí pé ntọ́ hàn yẹn ó lè jẹ́ pé bóyá pẹ̀lú lọ́gbàdé màtí ọba jíṣẹ́ rẹ̀ ó lè jẹ́ pẹ̀lú fáò wàdáhàbà ọ̀wà lọ lọ́wọ́ bá ní fàdáhàbà lọ́ba lọ ọ̀wà lọ àti lọ́ba lọ ẹ̀yọ́ ní ìyàtọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn sọ pé wà ló ti gbé wá ò fún fáwọn yẹn fà á tẹ̀lé ká mójútó. abẹ́ni tó ti pé máa há tó tó yọ kọ́lẹ̀ so ìgbà tó wá ń kọ́lẹ̀ yẹn ráìtì rẹ̀ ọ̀dà débi pé ìgbà tó bá fẹ́ kà á nǹkan yóò dé bá mi pẹ̀lú àdéhùn rẹ̀ dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tó wà àdéhùn òpùrọ́ wà ń bẹ àbí ẹni tó wà ń bẹ gbogbo àdìsí tó lò ń gbà wá ó ti gbàgbé wọn ó tún wá ń ka àdìsí à àdìsí wọn wá ń ka wọn ló ti gbàgbé gbogbo ẹ̀ so gbogbo àwọn àbí kéèyàn pa àdìsí wá ní ìlú lọ́bẹ̀ ni tí ò rí ó ní lágbájá lọ sọ fún mi a sì wo history ìgbésí ayé wọn a rí i pé lágbájá yìí ti kú kó tó bí ọ àtẹnusáré ló tó wá lọ bá torí ọrụ bá adé sọ báyìí ọtí adúgbọ́dọ̀ ẹlòmíì ló ti gbà tó ń gbà lọ́dọ̀ ẹ̀ tó ti kú yẹn ọ̀ afẹ́ dárúkọ ẹlòmíì yẹn torí ká ẹlòmíì àti yóò àbí wa torí ẹ̀ tó máa dára náà torí tí yẹn bá mọ nípa ó lójú tí láyé ìsìn máa ń náà nísìn bí ní yunifásitì yìí lọ́dọ̀ ẹni tó gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ pé bí ti sọ ìlọgbọ́ lẹ́nu rẹ̀ ọ́ àni bí ti sọ fún wa báyìí ẹ̀yin mélòó ẹbí ẹ̀ náà pè ní tẹ̀lé ọ̀sọ́ ẹni tó sọ fún ọ pé wọ́n sọ fún wọn pé wọ́n sọ yìí pé ìwọ wa ní bí ti bá wa sọ̀rọ̀ ẹ̀yin mi níbo ni àbí òye ṣe ìwọ náà bẹ̀rẹ̀ sí ń gbà wọn nínú aago mélòó àlọ́ àmì nídìí láti gbọ́ ìjọ títí ẹ̀ à ìtumọ̀ sí pé tó yẹ wà tó eléyìí ẹni wọ́n pè ní sẹ́ńdílé yìí tó tí ẹ bá ti mú lọ́rọ̀ bẹ́ẹ̀ wá sáré pé kò gbá wá sára á sọ pé ọ̀rọ̀ rẹ̀ dọ̀ayé tó bá ń sọ gan á kàn fi tipa làbá rẹ̀ ni pé kí ni wọ́n sọ darí eléyìí rẹ̀ tó yẹ tó torí ẹ̀ náà sọ pé tá a bá fẹ́ lo principles àwọn àfihàn lórí àwọn èèyàn tó ń bá wa sọ ó lójú ẹ̀ dákọ̀rọ̀ rẹ̀ fún lónìí. ẹ̀wọ̀n káwọn èèyàn sọ̀rọ̀ parọ́ ní ti ẹnìkan ọkọ̀ rọra lọ sọ́nà nísìrà ọlọ sọ́nà kìíní kan wá ní nígbà tí wọ́n wà lọ́dọ̀ ṣẹ́kùlù àlùbáni ni wọ́n bá wa ṣé àlùbáni bá ń jọ o <laughs> lọ́wọ́ ti mọ̀ pé lọ́wọ́ fi ni ètú jẹ ẹlòmíràn ah ṣẹ́kùlù bá níjọ́ kan tí wọ́n jáde tajú kúrò lọ́wọ́ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ìjò lọ́dọ̀dọ̀ ẹsẹ̀ sọ fún àwọn ẹ̀jẹ̀ tó àwọn èèyàn jẹ pẹ̀lú ilé ẹ̀kọ́ bíi nìsín ní Nàìjíríà ṣùgbọ́n ṣé ah, gbẹ́yé eléyà ń pè tẹ̀dílẹ̀t tẹ̀dílẹ̀t nìyẹn náà eléyà ń pè hadithun da'if nítorí wọn sọ hadith da'if ọ̀pọ̀ ọ̀pọ̀ ju ọ̀rọ̀ nípa da'if ló jẹ́ kí ẹ̀lmù kọ́là ọ̀pọ̀ torí ni da'if náà. Thank you ṣé ó ṣe kí owó yẹn lè bára kan wẹ̀ tí ó bá kú fún òṣìṣẹ́ rẹ̀. alhamdulilayi tí ẹ bá gbọ́ ní ìwọ̀ kówó jọ owó yẹn ìwọ̀ ni fóònù àmọ́ àwọn ọmọ rẹ̀ tó jogun rẹ̀ tọ́ ní fáwọn. òun lọ dáná àmọ́ àwọn ọmọ ẹgbẹ́ jogún kò sí tọ́ka wọn. torí láti fi wọ ìbìrọ̀ tó ń wíwọ ọkọ̀ ara rẹ̀ tẹ̀kọ̀ nírọ̀ rẹ̀ tẹ̀ lómi so àwọn ń jẹ halala tayyiba ṣùgbọ́n à ah, sọ́ọ̀tún wọ̀wé zọ́ọ̀n so sọ́ọ̀ haram wíìzì ẹ̀sẹ̀ yóò tún ta kàn rẹ ti jẹ pé gbàtà máa sọ́gù ẹni tí fọmánì àgbà máa wọ bí wọn sọ̀rọ̀ rẹ ọkàn kó bá rẹ lásán àwọn ọmọ sì jẹ ti wọn halalan tayyiba àti ìgbà tó ọba sí ní ìsìn àwọn mẹ́jọ lọ jalè lápẹjù ìwọ tó jalè tó ju owó lówó bàbá yẹn wá kú ọwọ́ afọ àwọn owó lẹ̀ àwọn olówó wá dé àní sọ fún wa láti zero one zero fún zero one fáwọn ẹ dá owó padà fáwọn olówó kí kí bàbá yẹn má bàa ṣe wàhálà ń jọ gbé dàrú fẹ́ yàn àbí òye wa torí pé àwọn bo wọn lọ́la òkè hàn ẹ tètè fún wọn láyé bí ìkẹ́lẹ́ bá ní kí bàbá yẹn lè bá ní sinmi wọn á ní à owó là sọ àwọn ò lè tàbí òye wa so eléyẹn ó lè gbé wọn lọ sí kóòtù láti pé wọn gba owó tí owó tí ẹ fún láyé ń bì kò ní dúró di jọ́gbé ìdá òkè yá àwọn tó bá pọ̀ jálẹ̀ tó bàbá wọn mọ̀ sán jọ ìgbẹ́ǹdà òkè yá àwọn ènìyàn bàbá tó tọ́ sí kú ọ̀tà tẹ́tẹ́ kú wọ́n kú lónìí wọ́n ti pè ọjọ́ owó èlé ló fi kú owó yẹn lọ́wọ́ àkójọ tó àlọ́ lọ́tọ́ yí bà mí bẹ́yìn lẹ́yìn kó gbọ́dọ̀ pé ó wọtí wọtí bàbá àwọn lọ́jọ́ wọtí fún ṣùgbọ́n àwọn àdáadáa kò tàyè bá a. ṣùgbọ́n kó tó kú ẹ ti máa kọ̀ fún ẹ ti máa kọ̀ fún tó ń gbẹ́yìn náà gbọ́dọ̀ dúró sí pé bàbá yín pa wọtí ẹ máa pa lẹ́dì wá. èèyàn máa kọ̀ bàbá gẹ́gẹ́ bí dá o haram ni o kẹsì rọra sá fún wa tí wọ́n

أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك